الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوتي حكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسكتكم ورحمة وبعلا نجله أنت رأيكياتي يسأل سوا بأولي سوا يسكوا أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم ìṣẹ́lọ́n kún bá níbi ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sanú àwọn náà tẹ̀láwọn òbí wa àtàwọn ìṣẹ́láwa àtàwọn ọ̀gá wa tí gbogbo àwọn jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lọ́gbàlagbà tí wọ́n bá fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ yìí òun náà ti tó àdúyá wọ̀l àfikàr àgbọ́yé àwọn àdúrà àti ìrántí ọlọ́wọ́n ọba ẹ̀kọ́ àwọn ọ̀nà tá máa gbà ẹ̀kọ́ tó wà bá ti máa ṣe bíkẹ̀rẹ̀ page fifty eight àti fifty seven naam ọlọ́ọ̀kẹ́ tàbí tàbí sẹ̀nà ọlọ́ọ̀kẹ́ bíi naam ọ̀sá ni tàbí ọlọ́ọ̀kẹ́ nínú àwọn ẹ̀kọ́ tààrí sínú ayé alápàlẹ́ tó wà ní kúrò àárá náà ni pé نهاية أهل البطلة في أهل وقف ربع إنسى لوبا كيان قلوبا رجل لوبا لون كفوا بقوله لك ولا تقنوا الغافلين كما هو أنه سوقنوا أنا قبرا ونسى لوبا الذين يكفرون يكفرون عن ذكر الله ويلوون عنه àwọn ọjọ́ tí wọ́n kunú nípa ìrántí ọlọ́wọ́ ọba wọ́n dẹ̀ pàtì àti ṣàárẹ̀ lè bí tó lábẹ́ ìjọba mi zikiri ní ìlú agbó ń pa ní ẹjọ́ ìjọba tó gbogbo láti ìrántí ọlọ́wọ́ ọba mi zikiri rárá wọ ìsìmáàrà alẹ́ láti máa ṣe tẹ̀lé tẹ̀lé ra wọn ọ̀hábù ọ̀hẹ́bù amẹ́lbíhì ìlàláyé ọ̀hàbù فعمل إلى الله أدومه وإن كلا بني ستلو من تسجد ومن كان سبقوا هذا بكري هذا بكري كما سبقوا هذا اللي تسجد وهذه سبقة الآداب العظيمة كانت عزاك هنا نعواء قمجي من الله اتفرد عليه هذه الآية الكريمة آية هذا لي قوة ذكرها القاسم في كتابه أكوى القاسم يمكن كلاكي بحاسم التعويل يقرر عنه ما سمع لذكر أعداد كثيرة أخرى باني سنة الله بطل الله ويقومي تتقوط الأثر سياسي معناها معنى شيء منها لاهكا إن شاء الله عام سياتي معنا شيء منها أنا أقول wà أن ẹ̀ báyìí kàrí sí ìṣẹ̀lẹ̀ ògbọ́lọ́wà ثم إن الله تبارك وتعالى كما حصل ذكر في إن الله سبحانه وتعالى القوانية بمجمع سنقلون لك أن ورد فيه يسألوكم تاري أخبر عن جده كلا كنسوا نبعاتما قنو جكديه هو بسلا إمام كنا تنو بلوما بان بسنا أكبره بآية آية التي تليه ما يكوي دواء الذكر قالوا الله سبحانه وتعالى هو بكاء التليلي أجل بقرة فوالات ذكري يمنى في سيناتي الله بعد بوبا وين ده

وملائكة روبا دائما يقول سبحان الله سوى بداية سبحان الله لما جدال كما فيكم الحمد لله لا يفترون ويجنبه قال سبحانه الله البارك قال سبحانه إن الذين عند ربك فلا أطوع الله بارك لا يستكبرون ومش يقول لك أن قالت نفسك ابنك هذا فلان بارك يسبحون له كل ما يسير وفلان بارك ويسبحونه وما يسبحون فنوبا لا يسجدون الله بناوز ما سجدون والمراد بقوله بطلهم قالوا قلوبنا إن الذين عند ربك هذا الله وضعه أي الملائكة أنا الملائكة أقرأهم الله باستيعاب الآية بعدم الاستكبار من عبادة الله ولو باروا وأنه آية عليه pé àwọn wọ̀nyí ní sí gbéraga àwọn màláìkẹ́ sí gbéraga àwọn ìgbéradùmọ̀ sí sí ìjọsìgbọ́n ọba wọ́n náà mọ̀rọ̀ dúró ní wẹ́pẹ́ àwọn wọ̀nyí ṣẹ̀bí hónàwó wọ́n máa ń ṣe àtìmọ́ náà ọba bọ̀láwó yẹ sùdóòn wọ́n náà máa ń sùdó ìfọ́n ọba هذا في أصل المؤمنين وسببين لهم شريك جاء إبداع المؤمنين يجو أكتيال يقروا أن يقروا دوبهم وقف ملائكة فيما ذكر عنهم من تنكروا إن تلوما لأنه إذا كان هؤلاء أم المعصومين معصومون من الذنب وحفا أما ملائكة يتكلم ونانا ودقلهم دابوا ومعصوم ولا دابوا من الذنب ويسألون بعض وحتى ويسألون مستيكس هذه آلهم في التسجيل السنة جديدة وضعين سبب مغلوبة تبايك وذكرت الطلبة وإدارة البلد ينبغي أن يكون غيرهم دولة كل في القلبية جاء هذه السلام على من السلام أقول بقولة جاء كيف طبعا السلام بقولة يجد وجه كتو قد يوا والله مقاصر يوا روعة قيلة كما كما سفوان كما تبا نوان ورو نيرا فاتبا نوان ورو أقول كي أقول كي معصومون من الذنب والخطأ أن ملائكة من سلام لا يعصون الله ما أمرهم يفعلون ما يؤمرون عقيدة قدروا ولعاذا يقول ابن كثير رحمه الله درجة سواء فأمر كثير مدوقي إنما ذكرهم بهذا شبههم بهم في كثرة طاعاتهم وقدرتهم قالوا مو وعند يد كان قصي nípa ọ̀pọ̀lọpọ̀ ìkìláṣì ọlọ́wọ́n bá wọn àti ìjìjì wọn bá a lọ ṣúrí aláàrẹ ṣùgbọ́dì àhúnà ìgbàgbínú tìgbàwà láti lọ sílábìdẹ̀ ìrí àpúkẹ́ ṣùgbọ́dì ọlọ́wọ́n bá ولهذا شرع لنا السجود ها هنا بآية يوم يسجدون فيها سجود كما ذكر سجود أم لله جل وعلا كما ذكر اللهم صباح الملائكة ما سبيل صلى الله سبحانه وتعالى كما في الحديث جاء في الحديث سوانون تجاروا جسلوا لا تشفون كما تصف الملائكة عند ربها ثاني ما تصافوا با ملائكة ما تصافوا أجوالهم باوانين تمون صفوف أول ربصون وتراسون في خف tó àwọn súnmọ́ra wọn ìtawọ́jú tí a kò ní sí ní sí àyè wọn وهذه أول سجدة في القرآن هذا في القرآن التي يسجد البقرة جيب ما سجدها بسجود الله سنين مما فيها للتاويل التالية وفنجوان تقوى له مستميع رجبانجو سجود بالإجماع أما فاتنا كتبتنا سجود الله والله تعالى على سبيل الله ابن تفسير رحمه الله نعم يقول الشيخ عبد الرحمن بن سعد رحمه الله قال عبد الرحمن أما سعدي أما قواكي وذكر تعالى أن له جلل المستقدمين مستلزمين لإدارته ملازمين لخدمته الله في يوم يقول لهم ويروك إبادا أو يروك مستلزمين دبوبة دائما هو من كل صرابة لإدارته ملازمين هو يبو لخدمته لجمع صرابة وهم ملائكة وأنا الملائكة تعلم أن الله لا يريد أن kẹfẹ́rẹ́ ìgbà bí kí ìdọ́rọ̀ lè kó nínú kí nìyà ẹ̀lẹ́ta ẹ̀kọ́ lọ́wọ́ bá bùkátà kẹmà tìrántí ọlọ́pọ̀lọpọ̀ ju pé kò àwọn tó tìrántí òun sí ara yìí ó di ikú bá àwọn tó tìrántí òun kiri wọ̀rá àjọ́dù òbí ha ní nìdílà wọ́n yẹ kẹrẹ bẹ́ẹ̀ sílẹ̀ tó bá tẹ̀yìn jẹ́ aláǹfààní tó bá ti dúkùn ní sí láǹfààní wọ́n á ń tàbáhù àrí ìkẹ́lẹ̀ bá gbèrè kẹ́lẹ̀ bá rí èrè tó bá gbèrè ó díwà àrí àdáhàfù àdáhàfù ní ìlọ́pọ̀ ìlọ́pọ̀ máa àmẹ́rìkì lórí tí bá ti yẹn وقال إن الذين عند ربك الله يقول عن طبعا الله أي من الملائكة المقربين وملائكة واسم الله محمد العرش محمد جاء على الله بلوه والقروبيين حبيبي قبوبة من سنة الله بعد سبحانه وتعالى ينبيه بيوكو ينبيه بيكو ينبيه لا يستكبرون عن عبادته من شبه الأجاب كل بنسل الله سبحانه وتعالى بل مزعنون له مرة بنيه وينقضون لأوامر ربهم كل من مواسع نوبة وسع سبحون وسهم نوبة الليل والنهار ليل أسلسة لا يذكرون ويدعون به وله ونوبة وحده لا شريك له بكلام يسجدون أنهم ما تجرفون ليقضى عباد أو دعاء الله ملائكة الكريم ويقصي أو أولو اللهم بعيد àwọn ẹrú kọfí àwọn wọ̀nyí inú àwọn aláìka àti ọlọ́pẹ́lẹ̀ ọlọ́yẹ̀dá wínú ayinakuma ìdára ti mọ́ lọ́pẹ́ aláàrán ọdọ́ máa fi gíní ọdọ́ máa fi já ìmọ̀ bí i bíi ọ̀nà ọba ọba ẹwọ́ bí gbogbo màtí ẹni ìjọ kàmù òwúrọ̀ ìmọ̀ ọlọ́ ọ̀rọ̀ ṣe abdulrahman sáàdì tó parí sí ní kọlùbọ̀ akẹ́ wọ́n mọ̀ tí ó ti ká أن الله تبارك وتعالى لما نهى عبادته بدأوا عن عن أن يكون من الكافرين وبدأوا كفوا يبيه بدأوا عن أن يكون قد يكنا وتسلمين فبار ذلك مثالا من اتحاد الملائكة الله وعظم عليه لي وجوه نبقى يجب ملائكة يتعدى تعبدها كون يجب تقصي ويبعث على جد كون يجب نية من جد في طاعة الله أدرس كذا وذكر يا جنسر يقول الحمد لله حدا سبحانه وتعالى سيد المسارية تبكى سبباك وقوة ولو ما ماذا أجي والبدا كل سلايف ولو ما لولا وقالوا لنا أصحاب ذكر القرآن الكريم ìjọba láti ń bẹ fún ìmọ̀ fi kùrán sí ìrántí náà bá. Bọ́lá mi kọ̀ kan kí wọ́n ń ka kùrán níwájú ọlọ́run. Wọ́n ti rántí ọlọ́run bá wọ́n tún sí àti sábú wọ́n kún òye mi ọ̀sán ní ọ̀rọ̀ kàkàtà àkájú wọn fi kún ní abẹ́kárà ọ̀nà. Ó di yé ìjọba wọ́n kẹ́kọ̀ọ́ mọ́ kọ́lọ́wọ́ ọba wọ́n jẹ́ sí kọ́lọ́wọ́ ọba ọmọ ilé ẹ̀dá ń bẹ̀ ilé ti sùpárọ̀ ńlá sùpárọ̀ ńlá yìí ti àti sùn lórí sùn lọ́wọ́ sùpárọ̀ bí ẹ̀là ààlà ìtú wà lórí ikú wà lórí ikú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kí a mọ̀ fòtó àwọn ìṣẹ́gbẹ́ ìjálẹ̀ tọ̀ kò sí fún wọn ìjálẹ̀ jẹun kò sí fún wọn ìjá sùn kò sí fún wọn wọ́n jẹun wọ́n sùn wọ́n tọ̀ wọ́n yàgbẹ́ iṣẹ́ mi ti ká fi ṣe ìdára ìmọ̀ tí wọ́n tó bọ́ ọjọ́ ọba wọn wọ́n ní bí ó ní ìdìkà ọmọ ẹ̀kọ́ ìdìkà ìṣẹ́ wọn nígbàtà ìṣẹ̀rọ̀ọ̀sù ìṣẹ̀rọ̀ọ̀sù àwọn náà máa lọ nígbà tí wọn láti gbé ní àkíní sí ọkọ̀ tọ́lá àbí. ṣé àbálẹ́kà kan ní arut àti ìsìn àkúbẹ́lẹ̀ wọ́n ló kọ̀ọ̀kan wọn ní màdíkà kan náà ní méjèèjì jẹ́ ìgbà máa ń kì í pé màdíkà kan wà lọ́wọ́ ọ̀tún ọ̀kan wà lọ́wọ́ òsì ẹ̀sà àárín òní. àwọn àfáà ní kò sí mẹ́sì ní kúkà láìka ni wọn kò sí mẹ́sì ní kúkà láìka ni wọn àwọn màláìka tó lọ ń dá kọjú àwọn mẹ́wàá náà bí ìlú àwọn àfáà sọ pé ọwọ́ ìtúlọ̀ ń dá kọkọ wà ní káwọn náà máa abin da aka fuwa in wani mala'ika jibril min ƙa'il a israfil inu yana ne mala'ika da garduwan a kirkiro aljanna inu yana ne zai malik da kirkiro ina a mawa rakiba ta akili àti hajj àti mawu àti ẹ̀nà ìpínwọ̀n àfáà ní kàrà àtàrà ìdìgbà àfáà ní àtàlórí ẹ̀ ملك الموت لونك وما أنزل على ملكين آه آه كما تقول لك ما ما نفي آه كما تقول ملائكة أقول لك أنت تقول ملائكة قولي نفي الماء اللي شكرا كم رحمه الله ẹgbẹ́ ikú báyìí ní pípọ́n àwọ̀dù ṣùgbọ́n ní ẹ̀dá ọtí àpé ìṣẹ̀lẹ̀ yẹn ọ̀pọ̀ àti ìkọ́ lè ní sọ́tù bọ́kọ́lá yẹn ọ̀pọ̀ ìròyìn tí wọ́n rí pẹ̀lú àmàlẹ́kà ọ̀pọ̀ àfihà ọ̀pọ̀ yáre ọ̀pọ̀kùtà wọ́n jọ pé ìṣẹ̀lẹ̀ ń sọ́yà níbi Idris wọ́n máa ń bí Idris náà ọba àmàlẹ́kà wa ń gbúwẹ̀ wọ́n á ní ọ̀pọ̀ bá lè gbà wọ́n láyé wọ́n lọ sí ilé àwọn náà ní ṣàáwà ọmọ ènìyàn àwọn náà lè máa sínú ọ̀rọ̀ àbí ti Idris ní wọn lè ààrẹ sínú ọ̀rọ̀ Idris àwọn lè ti wọn ni kó wọ́n fún láàrin ara wọn wọ́n fẹ́ jẹ́ haruta àti maruta wọ́n wá ní kó mọ̀ sọ̀rọ̀ àìkà ìjọ sọ̀rọ̀ báyé wọ́n á kú mẹ́ra àìkà wọ́n jọmọ ènìyàn ìkẹ́lẹ́ o ṣe ìtàn ìrí àìfúnni wọn wọ́n fi àti ìkọ̀kọ̀ àwọn tí àti sí èrò ni wọ́n wá délé ayé wọ́n ń sí ìdọ̀kọ̀ lórí ayé àwọn bí ìdá àti ojú àwọn adájọ́ ni wọ́n ṣe lè dájọ́ ìlú ilé ayé àwọn ìdá ẹ̀ mọ́ta dé ojú ọ̀yàwó ẹ̀wà títí ní sàìdá bò àwọn bàbá náà sì ní ṣàwà obìnrin náà ní orí ẹ̀rẹ́ ayì àti bá ṣe ìdájọ́ nù wọ́n ti jẹ́ ọkọ̀ ra ah, kan wọ́n máa lọ wọ́n ti bí lọ́n kan wọ́n bí lọ́n wọ́n lọ ìgbé ìwọ́n tó ń síyà yìí wọ́n á kọ́ ládùúà táwọn máa sí ìfẹ́ ń gbọ́dá lọ́wọ́ tó lọ́mú tẹ̀lé mú pípé wọ́n á kọ́ ládùúà tó máa sí ní wọ́n tẹ̀ bí wọ́n bá gbókè pẹ̀lú wọn nígbà wọn dúdú ọlọ́run ní àá wọ́n ti lẹ́jọ́ lọ gbọ́dọ̀ jẹ́ ìta wọ́n sì máa ní ọ̀rá yìí ìwọ zóríyà zóríyà ń tọmọ obìnrin yìí mo lọ ní olùwájú àwọn tó mọ́lẹ̀ jùlọ lọ́wọ́ fún ìbálọ̀ ọ̀làwọ̀ ìrẹ̀wọ̀ zóríyà wọn á sọ líra ọ̀rẹ́ tí wọ́n kọ́ sílẹ̀ ọ̀pọ̀ lọ́nà tó ń gbà ọ̀bẹ̀lẹ̀ láti kó látà ìgbà àyíká kí lẹ́sì láti náà tí ọlọ́wọ́ di ara ìfọ́lọ́wọ́ ní kọ́nà pọ́pọ̀ sí bábìl àwọn ọ̀pọ̀ sí bábìl àwọn wọn kọ̀wẹ̀ ní ìjẹ́ àwọn kọ̀wẹ̀ ní ìjẹ́ ìgbàdọ́dọ̀ wọn bá gbogbo ọ̀pọ̀ ìdán ìgbẹ́ làwọn ọmọ ìpá ìgbà kìkìrì àwọn ìkẹ́bájú náà bí ọ̀pọ̀ ìdọ́rajì ọ̀pọ̀lọ̀ kí ọ̀gbẹ̀rẹ̀ ní bábìlà ọ̀pọ̀lọ̀ ẹ̀ ẹ̀ láti rí àwọn ọmọ aláìkà ọlọ́pàá tó mẹ́rẹ̀ sí mọ́wọ́lá wọ́n fi wá pé láti bẹ̀rẹ̀ ara ẹ̀ láti mọ̀ pé ọ̀rọ̀ orí rẹ̀ láàrín akọ́ta ọkọ̀ tárè láyà lẹ́bi ìdílé gbóògbó sí wáyé kò sí nìkan ní bábílọ̀ ẹni ìpàdé àwọn kò sí nìkan ní bábílọ̀ náà Idris láti yìí kúfíà gbogbo lọ ọdún ní oúnjẹ nígbà láyé tó ọlọ́nkọ̀ ògbúlẹ̀ ayé ní fọ́nátá gbogbo lọ́wọ́ tó wà lọ kò sí ìṣẹ̀lẹ̀ ní babylon sọ́tà ìjọmọ̀ ẹ̀yà kejì àwọn màláìkà táwọn ìpínlẹ̀ láyà súnmọ́ láyà máa bọ́ra fún ìfàlú náà máa yọ màrú ní kọ́lọ́ bàbá òní bọ́lá ọba pa lọ́wọ́ ní sàlẹ̀ sí ẹ̀yà kẹta àtẹ̀kù làákàì ìjọ ń tà ádáláyé na ojú ọ̀dá ẹ̀rọ ìwọ́n lẹ́fẹ̀ẹ́ yẹn ìyàrá àkókò kọjá ní ebi ní ilé ìjìnlẹ̀ ọkọ̀ yẹn àjẹ́ ẹ̀kọ́ ni wọ́n ní ìtọ́jú ọkọ̀ yẹn ní ṣíìrí wọ́n bá lè ṣíìrí tó kọ́ yẹn àti ìyàkọ̀ wọ́n ní kìkìrì ojú ìṣẹ̀lẹ̀ àpọ̀lọ̀ pọ́ǹtì yìí wọ́n pọ́ǹtì táwọn àtàwọn ìmọ̀lá yìí fíkì rẹ̀ ìgbé rẹ̀ gà ìgbé rẹ̀ gà àwọn mí ọmọ báyìí ó di èyí ṣùgbọ́n àyẹn ọmọ òǹdílà ọmọ àwò sọ́kalẹ̀ àwọn àyà ẹ̀mí ni ó ti wà ní sí ìlú mẹ́mọ́ àmì wa ọ̀la òtí ara rà mí. àwọn tó lọ síbi tó tí wọ́n bá bá irú àkídà máa ń pàdé àti àkídà alùsùnà pàdé wọ́n ìdàgbà gbomi rẹ̀ kìí túmọ̀ sí báyìí. ọ̀la òtí ara rà náà. Bábílá adáyà àwọn bàbí Ìsìláyà bíbílá tẹ̀lẹ̀. Bábílá láyà àwọn bàbí Ìsìláyà tẹ̀lẹ̀. Ìsìláyà jẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àlẹ́ ìlú òun. Ṣé ọmọ Ibrahim ní Ìsìláyà bí Ìsìláyà ló bí yàkù. Fọ́ọ̀rọ̀ yẹn, ìgbàlá nípa rẹ̀, ó ti kò sẹ́gẹ́rẹ́. lẹ́yìn náà ó ní ẹwù tí ọlọ́ọ̀bà gba ń lẹ́gbẹ̀rẹ̀ grand two ní lẹ́gbẹ̀rẹ̀ otu ẹ̀rọ otu ni ọlọ́ọ̀bà pé ọdún náà wọ́n lọ́dún oní wọ̀tọ́gbà ò kọ́kọ́ ọlọ́ọ̀bà ẹwù ọdún ó wà náà ní wọlọ́mà já mu rasúlù mi ní indilúwà wọ́n ti jẹ́ ọba àwọn ọlọ́ọ̀bà musamman kẹ́lì màmáàmù ti dé pẹ̀lú dọ́ọ̀lọ́wọ́n àwọn yahudi من فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء وصفنا الله صلى الله أنهم لا يعلمون شافهم هو أنت لي هو أنت لي ما تكون الشياطين على ملك سليمان كنت شيطان موسى أو شيطان موسى بك جاء سليمان سوى كل أجمع وتعالى سوى هو شيطان كل رأيكم بيجوا كا رأيو لما تعيو ما تبقى شيطان سليمان تنام ولكن شياطين كفروا يعلمون الناس السحر ونقعوا نسير يعني ايه شياطين ولكن يا عوام ما قولي الله تتبع من نسينا وشياطين قولي ويعلمون الناس السحر وما عونزل على ملكين عندها وسطحين kan malaika méjì àbí bá ti kọ̀ kan malaika méjì ìgbàbíra àárúkọ wa maru tó wá bíyà lọ bayu alimar kari ni wọn kwallo ya kan lẹ́nu kankan kankan ba ya kura a ti tó duka sọ pé a ti sọ pé sinna ma náà su kristi ba wa àbí bayu alimar na min adi àbí wọn ni kọlẹ ẹ̀kọ́ yẹ kọlẹ àbí sọ wọn kí lọ wọn kiri inda ma náà su kristi dáwọn wọn ala ta kúrò wọn ta fẹrí alamuna mi ni umma ma yi fara kuma bi ime ina mari iwa zauji wani kuma afọlọ wọn kuma fi jisi yàtọ̀ kuma fi tun yàrá ni ọkọ àti ìyàwó ọmọ ẹ ọmọ omi gan yìí na bi gbogbo wa bá fi máa ṣe yìí máa ná fi rú pé kúkúrò ìkúkú yàrá ni ẹ̀ka من أهل إلا بأكبر أكبر غربا يسمون أمة ما يدرون ولا ينفعون قوانين كما جوانسر ولكن علم لمن اشتراه من القطع المعيد ولمن قال ما لقوا في الآخر من الخلاق يعني جلال الكامل ولا بيس ما اشتروا به أنفسهم أبرو جائز ولا كم يراوي لو كانوا يعلمون خذي ولو مضاف أيوة الآية قد يكي أما شيطان يعني الله تعالى أعلم. كلهم تنيا وما في يراوشي àtàkùrà fún àwọn àjànà bẹ́sì náà pé wọ́n máa rí ọ̀rọ̀ yẹn gbọ́ ṣùgbọ́n yóò ní ìṣẹ̀ pẹ̀lú ọgọ́rùn-ún irọ́ ṣe láàrin ọ̀rọ̀ tí a bá sọ́lẹ̀ náà ọ̀kan náà tó yọ náà ṣé òde máa ti fẹ̀rí pé àwọn nímọ̀ àwọn aládìgbà yẹn náà máa ń fọ́ sí àwọn gbàmí fún àwọn èèyàn tí wọ́n máa lọ́ọ̀ bá wọn títí láàrin ọyọ kan náà ni. Ra tẹ́sí lọ́wọ́ àti sọ́lẹ̀ ìyọ̀wọ́ mi gba ìbádà ẹ̀yìn. ìwọ mùsùlùmí bá gbà wọn bọ́ wọlọ́mà wọ́n sọ wọn pé ọ̀pọ̀ tó ti sọ̀rọ̀ pé kó bọ́ ọ̀gbà àná àmìlímà lè ṣe àti ọlọ́wọ́ sọ di òkú rùdúmà òkú tó nígbà yẹn àwọn pé ìsìnlẹ̀ àwọn ìbílẹ̀ nínú ṣe tẹ́lẹ̀ kí ni rọ̀dín rọ̀dín rọ̀dẹ̀ dáṣọ lóko ọdún dáṣọ lóko ó di wa ìdílé wa wọlé ọba àwọn ìfilẹ̀ fún ọgbọ̀n kuma gura wọn lọ sí suna lè gbọ́rọ̀ bọ̀ ó bí wà ọ̀la òkè aláàrẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn agbẹ́rọ̀ wọn gbà òkè wọn ni wani awon agbero won gba oke kan ara ó bí wà náà. Àwọn ọmọ ẹ̀rọ máa ń sọ òkè nílẹ̀ ìlú ọ̀nà ẹ̀rọ máa ń sọ òkè ṣébì mọ́ lọ nàìjíríà mọ́ lọ àwọn láti mọ̀ sọ bìtì lọ àwọn àbọ̀ ìgbà àbúgbà àtọ̀gbà ìrẹsìlá ń lọ àwọn àwọn ọlọ́gbọ́rọ̀ màláìkà ẹ̀ lárápọ̀ nǹkan ráúdà àrùn ìgbò gbàgbọ́ ìgbà pẹ̀lú ìrọ́jù ìrọ́jù òkú lágbájá ibi mẹlẹ́gà kan ní mẹlẹ́gà kan ní àfẹ́yìn omi bí ẹni pàdé òkúta tó ti dẹ́gbà wọn sára bẹ́ẹ̀ ṣíwájú kẹ́ẹ̀tì ọ̀ṣun ìgbésà ní kẹsìrì ní ìwà ọjà ní ìfẹ̀rẹ̀ síbẹ̀ ó ti gbélé ẹ̀kẹ́ ìlú ó kéwọ̀ gbára lára kan nìkan ìfẹ́ òkúta yà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìlú ọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nìkan ìlú rẹ̀ kúrò bá a lọ́wọ́ àwọn ìtàn ìlú àwọn ìṣúra wà lọ́wọ́ àlùkùsùn ilé ẹ̀kọ́ iná ló bá da kọ́ wọ́n kọ́ tó kiri ilé ẹ̀kọ́ yìí iná ló kọ́ ìyá ní ọkùnrin iṣẹ́ ìlú ṣe iṣẹ́ ìbẹ̀rù òṣèlú ẹ̀yìn kí wọ́n máa fi ilé ìlú ìlú ìlú àgbà ìgbàgbọ́ bóyá ìlú ẹ̀kọ́ yìí kí ló ṣe ní ìkọ́ kí wọ́n jẹ́ ẹ̀kọ́ rẹ̀ gan ìlú ọ̀rọ̀ sí ọ̀kan wọn kà á ń bẹ́ẹ̀ ọ̀wọ́ jẹ́ ń bẹ́ẹ̀ wọ́n tọ́jú ọ̀ká wọn ti tọ́wọ́ tẹ́lẹ̀kà mi ọ̀ká owó mi kàlà ẹ̀ka mọ́ra kó sí ẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá nìkan ló ṣe níbi wa níbi wa ni wallahu ta'ala alam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.